الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن اللي يتعفو وجوزه يجوا يا وقلت أيام رجب 14 34 kalenda hijiriya na ne daga tafo shi jini yawon ya samu cince mai 2013 sha Allah ta'ala ya ci gaba da tasirin ya shiga yadda littafin alfikul na nafi'a da kuli musulmin wa musulma idan page 113 bo shafi shi sun shafi wa wuta matsalan ta'khiru salati li uzuri shar'i ezulata lo ya e bo uzuri ni shari'a wani ya bayani wa gadani ya za ta loju da lokaci ba ko maki ya bayani wa gadani ya kyan lokaci ne lokacin sallar din da ta su ba da zuwa da lafar so na gari so isha ne ko wa amma man akhara salata li uzrin shar'i amma ga nan sallah ba ta yi uzuri na shari'a je da bayin nono ta illatin qahira ko ki illa ko uzuri na zuwa ne ta bi sababi maradin kuka taba biyan atena yafkiduhu wa'ihu na mabatan wucin wula wuce hankali da ya ko kontrol mini wana au jarahatin yijiriha au li jarahatin yijiriha ko ya bu na sana wa na'u amina darura ganda darura ne ke ne allati tusibul uzra na wajin yana fala shay'a alayhi da wuce ya durata cewa huwa fi hukmi al-mukri huwa fi hukmi al-mukra al-mamnu na wayi wayi wala hukunci ga na tile bota ciwo na ko fayu ajiha da ni ga tallan na jin matar ta ta hudu ka kuna hudu ga ga lafiya gona faqad qala ta'ala ce ce lakin ga la yukallifu Allahu nafsan illa wus'aha ce ce layan ta ci zabuwa sai sunan ga ji wani sai na gaji sai na yi kuga wuce ya ji wani wai shagalar nabi sallallahu alaihi wasallam fi gazuwatin khandaq annabi ne gwagwace ci ga amince tabbata na waji shagala bi ma'ana wufe ni tun wadi bi kafu na gukwai gazuwatin khandaq na gwagwashe mu madina gubana bi jihadi mushriki annabi za a sallan sai ga mushriki hatta fatatu wa ashabuhu salatul asr har ka babu na sallayin la'asari wagwa na bigan gangan da lokacin da sahabi don ma'ana lokacin wagwa ga da su faka gaura ba da zalika na yi sahabi shi ma sallayin la'asari wuce gasu na lokacin cin kama wa rada fi hadisi jabir ibn abdullahi radiyallahu anhu ma sannu da hadisi ya jabir ibn abdullah na ce su ce da bayan zabuka ba anna umar ibn al-khattab kada sai na umar ibn al-khattab yawm al-khandaq fana ko khandaq lan ja'ala yasubu kufara quraish wa fi kafir quraish shi ko wa qala mutiga ya rasulullah ya kace ce ce ma kitar an usalli al-asra wallahi

wuce kuci mace ci ikujin فنزلنا إلى بطحان أتشماتي دانا بطحان فتوضع رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم شعر لاجي وتوضعنا أطاع ما يعل لاجي فصلى رسول الله صلى الله عليه وسلم العصر النبي صلى الله عليه وسلم تقلى العصر جي بعد ما غربت الشمس بالجري لنا ثم صلى بعدها المغرب عزموم وشجي صلى المغرب الإمام البخاري ومسلم الترمذي الإمام النسائي قال matsalai guru man na ma'an salati au na fiya da na ga alibi ke sa lando ci duk wani kotun haɓata wa misluhu kudin kwace ne ci gidi في الوضع بين عذر من نام عن صلاة أو نسيها يعني قال لي جك الله أن تجيب أخوه عباتنا فجيل إذن يصليها متى استيقظ النائم زعمو تشنغا صلى وتجيب أخونا زعمو لنغا بعد سنين ومتى ومتى تذكر الناس كأخونا مزعمو بعد نغا فانا يا حديث أنس بن مالك رضي الله عنه وحديث أنس بن مالك وشجر المي Ani da biyu sallatu da ba ni zaa sallar mu salatan da riga sallabatunan ɗauna ma'anha kuma an lili ƙyar sallarwar cin lugwa ka fara tura a ka fara ƴan sallarwar cin bayi an yi musammanin ha ya zata karaha kuma da sallarwar cin ka suna mun ga tannin. Halima Musa n gan gwargwanyar doko. Musa na yin ji jere lokacin ƙwallon. ويدرك الصلاة بإدراك ركعة من في وقتها وتدرك الصلاة سيداج وتطلع دي بإدراك ركعة بجدين من منها من يسال الله وشو في وقت هذا لوكتشو لحديث أبي هريرة أبو حديث أبي هريرة رضي الله عنه شو سيشو جهد أغنبوني أن رسول الله صلى الله عليه وسلم قال ida annabi sallallahu alaihi wasallam ga man adraka rak'atan min as-subhi da naga jiraka ni min sallah su da gona قبل أن تطلع الشمس فعني جئي بيتيانا فقد أدرك الصبح ظنوا صلى صبحه ومن أدرك ركعة من العصر أنا ما ركعني نجي من يلوك من العصر قبل أن تغرب الشمس كاني جئي فقد أدرك العصر ظنوا لما صلى إلى العصر جي رواه الإمام البخاري ومسلم قال قدوا بأسن أربع ما بن بأبو داود عليه باني

wajen ka abuta na ke haka ba da wajoji ba na gida jiki nan gida alwayi nan da sun zanen wa lokaci mu da jidan tiro mu da jidan lokacin mu amma ga wajen wuje nan jaga na da wana ina wani wala waje wajen ca bayan lokacin mu sai zaga biya lili hmm? taliban wajen shugu wajen da ya lashe ko hmm. daga ta ilili inda ci alili na wasan daga shugu ne ake ni shuguwo ne ne lokacin latin latin wani kawo latin wato wani ne ne lokacin zuru ma jiki yanin ngwa gani tunan zannan ga sani nga zuru jiki

ofe cha ya e tunga cilo ko ko ya zanga ciwo ya dauko ya shi daga ya shinga ciwo cin wurin tumi na waji jiya wabu ofe funo ofe lici wọ́pọ̀ sọ́dọ̀ láti kí ara wọ̀ láti sálà ìṣàhàn fẹ́ẹ̀ ní fúru bí tùmọ̀ oúnjẹ ojú àwọn ṣọ̀gbọ́n tó ní ìmá ìṣàpàdé tún mẹ̀lẹ́ ẹ̀mí lẹ́sí ìmìlẹ̀ nípa jíjà hàn nípa ìṣàjà ní olè nígbàtà nẹ́pọ̀ ọkó olójú ní. ẹgbẹ̀rún ara oúnjẹ nípa wà. eh nasiya ga dauna ne rabbana la tu'akhizna in nasina aw aqtana sai ga wani ga ba ta ba go ga wani ka kuma ga jiki na mu ga ci biki na mu in yana to ci a ah, wani botan ba gwa ni ga la zuru ji ke ni ga ba ni to ci ga wani wa poli shu she tun na ka kuma ka la ni to ci jan sí o. To, daga bai ci shi gaskiya daga alimi ni ala jiki o, ala tunu. Pẹ̀lú sọ́lá ṣùgbọ́n yóò ṣe nílé ṣùgbó yóò ṣùgbó nílé ṣùgbó wà ní ìzá àtẹ́lẹ̀ gómìnà máa ní sọ̀lá àti àwọn ẹ̀sìn àá fẹ́lẹ́ sọ̀lẹ́ àìsàn àgbẹ̀kẹ́rẹ́ gbogbo olúwa àti àlejò. Ńgbà ẹ̀dọ̀ ń ṣàlò.

na shi in sha yi nisan kai nisan turu wani turu da kiyo in turu shi in ga shi wolo ne ta lada sallah tilaji a ga na tilaji ce ta lada kayan zai yi jiki ya mu laifin in ga yi na tila ya bu laifin sa ko ya bu laifin sai na zan da ke lasu ruwan turai makanta boko a zuwa cikin makanta da su ba da gaggaji gajiya da lalani ne eh ya ba da daji iya ba da dasu ngabi san ngabi ne ko yi ke gaji su kuma makanta da bwani igi ja ne da hannu su ko to da ya kuma bayan ya ta bare ku da ta yi da mu ce da ruwa wa su ba ina ta ne ne ji dai ya umar bu bambara ya ce jirgin ga bambara ha fadlus matsala ya zuru ko wahuwa wahuwa wa in warada fi salati subhi wal maghrib ga hadis ne kaman je da na sallah su ba ga ya ga ne ga bi jira ka ni ka ni ji ku lauci ya na sallah su ba ko ni ga sallah ni ragara ka ni je ka ni gidu don ma sallah ya la sarjene wato hadisi wuce wa huwa wa in warda fi salatu subhi wal maghrib kan ta bi cikin sallayan asuba wurin da sallayan magari go sallayan asar ko fakada da raka al-asra illa anna al hukuma amu amma hukunci na general hukunci وإنما خصهم النبي عليه الصلاة والسلام ما نيسا سأصل لا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى إلا عصر الذي بالذكر بيكي يعني يجي ما يكون ومن شوبه تقول عليه الباني والمغرب والعصر يجي waya dullu ala zalika ina mai lawo ya ce muhimmanci ya sa lagu ba ba ya ce muhimmanci ga nona Hadisu abi hurairah rabi allahu anu akhir hadisu ya abi hurairah ne ga dan anin nabi sallallahu alaihi wasallam kana ga man adraka rak'atan min as-salati faqad adraka as-salat ana ga raka ni min ne ya sallan zan ci wa salla ji ruwa ga fariga da wannan matsala ne ko qablu salati subhi والعصر فليس العصباء بسمع العصر وإنما ورد اقتصاص النبي صلى الله عليه وسلم لصلاة العصر والعصر hadisi da gaba annabi sa sallan mu dai tiya ti tabo ya sallan ya asuba ga sallan la salli ki hadisi na wuri hadisi ma faru li fadli ma ya da falalu bo ta izan makana ci ma da matsayi buyi ya dillu ala zalika qawlu ta'ala in la wa tiya ti ga gona da lace lat na ga hafizu ala salawati ya gaji ya sallah gwata wasu latin wuta da sallah ya taci ma'ana sallah ya lafari hukumi lillahi qaniti ya mai ne ke jibu ta ya ce ci jibaro wa ana ibn abi talib radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم يوم الأحزاب عليه الصلاة والسلام قال فنا يوم الأحزاب وشغلونا عن صلاة الوسطى أي شغلة صلاة الوسطى لو حتى حتى أبت الشمس حرب كفن يجري على الوني ملا الله قبورهم نارا تيجي لك برا شبينه رواه البخاري والإمام مسلم قال وقد تقدم أتيك غلاني أن الصلاة كده أتيك صلى التي شغل عنها النبي صلى الله عليه وسلم ما أجي عليه صلى الله عليه وسلم شغلها كل لغة من غي في قصوة الخندق صلى الله شيكاكو لا وكون قصوة الخندق من غي هي صلاة العصر من غي صلى صلى مسألة يقولوا اسم من فاتته صلاة العصر بغير عذر يفي

فعن بريدة بن حفيدي دولة بريدة بن حفيدي رضي الله عنه سيت جدرني قال انزام قال رسول الله صلى الله عليه وسلم أنا بنيغا بيتي شمس لا تبت أنا من ترك صلاة العصر أنا قال صلى الله عليه وسلم فقد حديث عمله أتوا عن جعبيا الإمام البخاري والإمام النفاذ وعن ابن عمر دقاء بلاد ابن عمر رضي الله عنه ما تجي نبي عند الصحابة أن رسول الله صلى الله عليه وسلم قال كان صلى الله عليه وسلم قال الذي تفوته صلاة العصر أنا يعني صلى الله عليه وسلم قاعد تبنى كأنما وجل أهله وماله cewa gagan kamiyoshi don da dukiyoyi ta ta wajin alaka ne da annuwa ne a bayan gane shi shi wùdíbẹ̀ ti gàgẹ́gà náà inú ya su ya juji fata jalaka ya juji fata jalaka a mota yi la temi ma daunin temi wa jiki temi wa jina to firiji to freezer to kushi to yandundo to zingi to certificate to dokumenti to atm card fata ne ra jan asara ya ci ya ci bai nufi gini ne asara ne zanen asara cikin yi asara cikin yako wato asara iri ne ga ne duk ne da ne kuma to ja da ke ne yi ta ne ku yi tura ku yi ta ta adin su adin sai kan wa wani ne yi ne ne fata ma da alaka ya ne shi da alaka ya ne sannan ba za a san yi wa da ne da sunan ko ne ga da gurin ku eh biya a kuma bin ya so ko ke zanen sallan lasar za a ce ko wuci biyu ji da lokaci gwana umar yi zirin ya nan gaskiya masu da yi da ji zanen zanen. Hmm? Hmm? Allah shi kiyaye mu. Hadi guru shara. Hmm? من ترك صلاة فقد عبد عمله نظام وانظر توجيه الحافظ ابن رجب له في فتح في الفتح ما نفتح عليه ابن رجب أن هذا يهمل على عبوط الحسنات ثم تعود بالتوبة وقاعد يسن أجو فترة جدا يحكي قلوب عمو جهاز جيو magiya za ki a tuba diga zuwa su gudu ta dashi wa lai sawa bil kufr na kila anil millati wal iyaz billah na fasara hadith ne da lawo go kafir ce ne ga zanne wazo musulunci wana ibn qayyim wa galo alwabil alwabil sayyidina al-kalim at-tayyib chaba chaba jono feji bayani ga ke shi to ne ji shirka mawon bitu ga ولا حديث من فادر من ترك الباب لا تفقد عبيد عمله به وكي لا لا ترفعوا أصواتكم فوق صوت الذي لا تجعلوا له بالقول كجار بعضكم بعد أن تحبطوا أعمالكم وأنتم لا تشكروا شيء لا تسلمون تشجعوا تجين بيانية من عليه تيجي بتوضع في بعضه قالوا الواجب شيء الله أعلم شرائط الصلاة بمعنى شرط جيان صلى طب هو اشترطوا اتهات الصلاة ذات شروط كان هذا صلى الناس تظن شيئا تقول شهد بيجو وهي هنالي لما صار دخول الوقت لوك شروع قوة والعلم قوة موديل من لوك شاقنا داني يقول لكم لقول الله تعالى بل تطلقنك إن الصلاة كيك صلى كانت على المؤمنين كتابا موقوتا wajuwa da sai mu ni jalan wajen da lokaci ga na ce ta ka tauro na na ce ta falan do ka da lokaci ga lokaci ga gaju man ji fala ta sihu salatu qabla dukuli dukuli waqtiha Allah ta ji ne daga sallah wuce ji kami lokaci sallah wuce tuna illa li uzuri jami daga uzuri ya la sallah guba kwake daga dabo shi uzuri ya la sallah guba kwake ba arafa e ku sallah magari gangari ne ishe e ku ga dabo e ku sallah ke kake ku sallace ba ke tsanga da mai ke jiki biyu kake ku sallace ba to ibn Abbas ke yi ko? Hmm. Ina annabi sallallahu alaihi wasallam nabi da sai musulmi na in ko sa nan zuru salatari ba magaribi in ko zalla zuru salatari ke ba kai in ko kuma magaribi shi ke ba kai da su madanwa sai da madanwa ko kilema danwa amma ya gwaji za ta ki ko yanzu ya alimu jima wale ko wale ganna wuce kudi jenara bula wuce min number two a kusan lakida da zai jirgin ke ji lokacin dole juma zai je ji kusan lakida kan dole ke ji permanent mai shi a shi ibitai ya laga wuce dai littafin mujima mai jikadi shi'a na mamduhul harbi wuce ke laki biyu cike laga wuce dai nan nana mashirin na hasan alisalman afinu ka ce ga alkaunin mubi fi afta ilmusalli na nan wuce ke jiki biyu cike da bayaniyar daga wuce bi a ne gan na dalilin misali ko a ne za ce a fata jimma an je jimma zuwa fajila a tarsu ina tara ci goyon ci ne wacce ma ba za mu ci na suna zama a shugaban yin zafi da zafi sallah ma kai ci bare na fuwa ni? na fuwa شرط يبقى الطهارة من الحدثين الأكبر والأصغر يدلو لي دقشيك غبابا معنى تنسبك تتنجي قوله عز من قائل يقول لك لكنا يا الذين آمنوا إذا نجا إيمان جنا إذا قمتم إلى الصلاة إذا نجي يا رجل صلى فقتلوا وجاكم إذا جاء فقط فقتلوا معايد وعيديكم إلى المرافق يعني بيقول ده أو wá nítorí nítorí gbà pọ̀ nítorí gbà kan gbogbo ẹgbẹ́ ń wọ̀ ẹ́ lánìfẹ́ lójú dídá rí rò wá pa wọ́n sì bà ní ẹ̀rẹ̀ lọ́gbà kan wé jàre lánàkó. àwọn olùrànwọ́ distance méjì dọ́dẹ̀gẹ́ ti tí ẹ wá yí ní yí wá pánú ní ìtọ́ sí ìgbà ká. àtàgẹ́ ṣé bí nígbà mi lábàá rí lẹ́yìn ní tẹ́ẹ̀dì sai ga gan nagwa daga aro da wa nagwa kanin ma na balo ga ya gwa ni mo la ya wo ni ayi so do gwa pa ko ye pai ta so distance bi mana ìtòrí bá yá. ìta kó ìparí wọn ìparí ní tàkà ní etí ewa ọgbọ́nà ìṣègbà parí àti èyí tọ́gbọ́n gbáka. so mm-hmm. yanzu da gwaka sai organ ko gwaka mai measurement ya length ya ki wafe jin da ce wafe yi na wafe na kaji inda ne ya shiga jiki a ya ci yi yi wa alali mazane mm. wa gudu da ne wamsahu bi rubusikum mene yake shi ko wa arjulakum min al-ka'bayn mene da ce mai da kusungi wa in kuntum junuban fatahharu kuma ga ibe junuba mai gaji yani wa in kuntum marda aw ala safarin aw jaa ahadun minkum min al-ghaib aw lamastum an-nisaa kuma ga bi dan kuma da rashi kataji kuma da da tsoba ya tsoba zagi falam ta jiki ma an ya maje nuwa fata yan mamu sahidan tsayiba ya gaji ya taimu majibi jiki mali ne ko mana jiki wani kogu to juyi gun wa aiki ya kunni ya يجعل عليكم من حرج تشعرون لا تكيف باي باي نبي يا ولكن يريد ليفجركم ما تشوا غن يريد ويتم نعمته عليكم ولاني مولودا زبو يا لعلكم تشكرون فبي جيبو يا تيتي ولي حديث ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يا يبا حديثنا عبد الله عمر رضي الله عنه صلى الله عليه وسلم قال لا تقبل صلاة غير القبول فأعز صلى الله عليه وسلم يجي lili yaya alima muhammadu alima musulun kafin mai ziga gudu wale lili ba abuwa mana wa da janaba wa da nufu wala ibe janaba wala nufu wa ibe aile wala nufu wa ibe nifasi wala nufu ya jẹ́ àádọ́ náà káwọn ibi àlà ọlá lọ́dí jẹ́ wọ̀lá àlùlọ́ jí káwọn mọ́jẹ́ ní wa mọ́ láti mọ́mọ́ jí فإن لم يكن بالماء يلي وتكاغو يدنو ما وتعذر استخدامه كما مغازو نواجع فاني دنوينا كي هو معنا كو فاستيمم كما تكلم بيانه كما هو عجل كما بيانه وغلان قال ابن المنذر رحمه الله ابن المنذر وقع الإجماع وتسبه لا أجماع أهل العلم من جاء إجماع وجي على أن الصلاة لا تجلوه إلا بالطهارة kere salla tajo atiri kiyo sai dalili na wa iza wajada almaru illa bi taharati wa iza wajada almaru ilaiha sabil hada ke ga gaji ko no gaji amfani wo mama sharati ya tace a taharati minan jamfa ya dululi daga najasa ya dululi daga kiwo najasa ma sharati ta shiga da wani inu sharati ya sallah ma ta'allaka minu bil badan najasa ni ga alaka na kan wani aw bi saudi ko wa alaba ya wani aw bi mawdu'i salati ko mu wa alaba da ne sallah wani wa ne go ga ta cha bai ka tune ne ji najasa ne tuwe fuka ki yi ne najasa mitimishi hii udamini huko bori udamini huko shekata udamini huko hilo mazii udamini huko almaitatu mani udamini na yata wali ati tumani ya foga so kaje haila udamini ya tiwo na jato

ikan ní lọ́jọ́ ikan ní lórílẹ̀ tí ó yóò borí tà wọ́n yá níbi ọ̀rọ̀ tuntun tí ó ìnẹ́dẹ̀já náà ìnẹ́dẹ̀já ni wọ́n ní ọkọ̀ máa ní ẹnẹ́dẹ̀gbátọ̀ ń gáyìí na kawai tufu ya waya da ni wani tsalla ganin ga alike na jisa ni ko kala tara ta latin ga wasu ya baka fasahin tufu ya waga ji wuli wa kala sallar alin sa san gali alin sa san gali ka dadi mu lafi shi tare kin nan bazi mai ya bisu zakara wa ya tawadda ila al-awra wa nula al-luji وقال عليه الصلاة والسلام مقا للمتهادة يعني لكن يجي يتراتورنا لإن ما ذلك غيرك وليس بالحيبة يجي يتراتور يجي بعتون يوم يجي حيلة فإذا أقبلت الحيبة حيلة قد بي فدا الصلاة أصلى اللغة وإذا أشكرت حيلة مقدة ما إلى قازو فبالتالي أنت الجمع وصلي وقد جوا نجا نجيب نعم نعم نعم نعم نعم نعم wala ta lọ jí fẹ̀rẹ̀fìlì àǹtí gẹ́mọ̀ náà wọlé àwọn òkúráwọn ẹ̀jẹ̀ níbi dáná rẹ̀ wọ́n sì gan ẹ̀jẹ̀ àìlà ọ̀gárí ìdá àláwọ̀ ní akú ìdá ìtò ní àwọn àtẹ̀ká lajú rẹ̀ pa. wọ́n á jí láàrin wá ní pẹ̀lú èrè lásán ní sáyẹn nínú ìrìn káàdì orí ìdókòwò mẹkáńtà ọ̀dùn wọn àdàlà ní káàdì lágbàbí No. Daga zuwa Bukhari ga ruwa Imam Muslim ko? An ga Bukhari ta Imam Muslim ta Nasa'i Ibn Majah. وعن أسماء رضي الله عنها قالت أسماء وقد جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم إذا قلت يبقى عن صلى الله عليه وسلم فقالت وجهان رأيت إن كان تريد في الثوب كيف تصنع عليه ويدي زي من أبو

eji wo nga je eje ju ko de o ju ye de rikito se de bo kuna amma ga yana da ka je wuce ne je wuce fu nuna ko ufo be ga je fo e nuna e je me fu foko ji ne je wuce fu ana wo fo ju fi ni ki ga babu kirani amma Allah amma je da mutu su shin wa zai je naliya ni ga shulariya wọ́n وقال صلى الله عليه وسلم عليه الصلاة والسلام قال إذا جاء أحدكم إلى المسجد إذا من يبقى مسلاتي فلينظر رجل fa'in فإن na عليه إن قال leta ya يدوب azaran shikan ko au'aza ko ya sakwa fali ẹ̀mùsá àwúgájú láwọn olóòzùgbé wọ́n lè fẹ́lì tí ìmọ̀lájú ojú sálò dánwó wà nígbà àdípẹ̀ láwọn ìlàjú sálà ó bí ẹ̀dẹ́ àlẹ́gùn pátájí tí wọ́n wọ́n ojú sẹ́gbẹ́tọ̀rọ̀ àdífẹ́ ẹ̀nà tó ìkáyí láti tí mú tàhádọ̀ ọ̀nà ó tẹ̀wọ́ fún ìgbìyànjú fún àwọn ọgá àjẹ́sára náà lórí ẹja ẹwúlórí ẹjẹ àjí tí ó ti bẹ lábẹ tí ẹjẹ àìlà náà kó wọn láwùjọ kí ọ ṣùfù olóòlì kó ṣùfù olóòlì ó ní ẹjẹ àìlà kó hàn kiri nìjú sáré kẹ́nà. ẹ̀ẹ́dẹ̀gẹ̀ ni tí a lábú lórí ọ̀nà. ẹ̀ẹ́dẹ̀wọ̀n àdìbò ti dùn mí lọ́sì lájú kò tó ti sọ́dọ̀. tòun wàá yí wọ́n ibà yí wọ́n lé kó ẹjẹ àìlà bàbọ̀ àbẹ́ẹ̀bí bàbọ̀ tí ó kó ti sá lọ́wọ́ ne bu fa suka ga yi mun ga hadis ne zai ce ga yana mu zo ce ce riwa su abu ihi ga wani yawo Àlú òpinnu, sóòtò ní ẹgbẹ́ ìgbẹ̀rún alábẹ̀wò gbà wọ́n ní hmm. súnwájú jáde.

yes gidi da mini ne ni ne amma mu su ci ai sai kin ina kuma ya ba ka fata yiri ne cina kuma da wani gidan su وأمر النبي وأمر النبي صلى الله عليه وسلم بالزنوت مما إن عليه صلى الله عليه وسلم بفرج الله نوافي ظلامكم فوليك على بول الأعرابي الذي قال في المسجد حتى أنه تجتي wani yau balare ga najibori balare ga na najibori shi ga lajo nan shawar wani na dalilili ko? matsala ya goro man sallawa lai na ja sa su wa la ya jiri sannan ga kallaje na ya sama jajiya ma wuri kiya ibiya wayin sallawa alaihi na ja sa su wa la ga kallaje na ya sama jajiya ko na ya sa ba kayi ko na ya sa daga nan wawa la ya diri mutanen awu salla ko tuma salla ji sun mara'a na ja ta kan ba da salati da ciye ne da ne sai ba na wa salla ji na wani khasiya ne ya mu rufan lamarin da zai jaji kiyo wasu wa shi go bil khatai na na na turkiyo na na kebe di kuskure ne yo wallahi ha khazata bil khatai amma wa zalla di kuskure na bal wa jahalun jahi wala yaqad bil jahali amma wa da jahi na qala ta'ala to lakum ga wa sanu kalin to ci magana ga zamin do ya rabbana la tuhakilna ce ya wayna sunna sina ila batan au aftana ko ya cin cina ففي حديث حديث سيد رضي الله عنه المتقدم في حديث حديث سيد تجدان من قام بينما رسول الله صلى الله عليه وسلم يصلي بأصحابه حال ما عليه صلى الله عليه وسلم صلى بصحابه جينا إذ خلعنا عليه على سيد أبو وفوضاهما أن يصلي عليه شلال كقيام وعطيبه فلما رأى ذلك القوم القوم آله وقنا الصحابة جليا عليه صلى الله عليه وسلم يدعوانه وتيدا جيكيه وتيدا وانه فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته تقنا النبي صلى الله عليه وسلم وقال له جزنا قال ما حملكم على إلقائكم نعالكم إلا يشاء إتاج واججو قالوا أبر عيناك ألقيتنا عليك على ديني وهي دواء wani ikin na sabi ke lami فألقينا نعالنا نيلي وهو نقال يسوتي هيو فقال النبي صلى الله عليه وسلم قال إن جبريل أتاني لله أتيا ملائكة جبريل فيهم فأخبرني أن فيه ما قدرا ملائكة جبريل ما بلا لا بلا قال شيك أبو أو قال قوم قام أذن كان سقوا نعم. عليك عريف جان جاء قدركم kọ́lá ibn kudama ibn kudama gan tí ó ti gúrí ibi gáfara alkafiyo da alkafiyo shi a yare ga laubata lafta nafaha gadda sallan wuce ya ga hanyoyi da nufi a alama ya ji fa'ala ha zai ke ganin sai da gaji a ce wagan na jesa da ya dawo ko ko na jesa da da na wuce na wuce ta nan sun ga shift da ji ko ne ko uci ma ta ga jani sam kan na wuce ba da mi zai da amalin tawil na mun ga ji ya ga mun ga da na ji kan lafiya wa ma alku lu ma alku lu ko ko alku lu ba nan fa'ala kama fa'ala annabi sallallahu alaihi wasallam ko jikin na ne sallallahu alaihi wasallam jine da yin ku da ma zuwa ko ko a shekara amuru ce shugaban wuta wuce ci gaba ganan wa in alimaha qabla salati ya ga na je sannan da ka ni sallana ko ka ni ji sallan ko ga na je da amma ga ga da sallan su kun wannan si wuce ba tun salatu hal wa sallu والله اعلم انه لا عليه غدا جان وصلاته سيئة صلى الله عليه وسلم لأن ما أذر في رجال أذر في دين الفيان إن هذا أباو ذريا لكن جميع جاهلي تينا أباو ذريا لأنه يشكيه تنبع وفي أمة الخطأ والنسيان وما في كل عليه ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا والخطأ والإسراء والنسيان أسقطه معبودنا الرحمن wal khato bi cici wal ikra bi bakabi wal misyan bi tambe askata ma wudin ramam ce ce yi jiki yufi yufi yan wuce a tiza Allah wa da ko sharati ya guni ci mini sharati ya sallar satur la'ulati ya zula al'arusu ko وهذا ظاهر من قوله تعالى كذلا لا روسو لأن شرعا جنوطي شرعتي واتيا فوي تربانا شرعا لكن يقول القرآن وغير فوزين في لتكو عند كل مسجد يقول يا أغوى سنين تايني دمي بعد مما نيقاتي أغوى يقول يا سطورة دي يقول يا راجي صلنا قال ابن حزم في المحلة ابن حزم أبو محمد من المحلة لقيت اتفق على أنه ستر اتفق على أنه ستر العورة ما جاءت اتفاق خذوا زينتكم عند كل مسجد أنا طبعون إيه أخذوا لها العروس كان يرسل لنا قلت أمر دام وقد فسره حديث ابن عباس رضي الله عنه قال حديث ابن عباس وهذه فسر بعضهم كانت المرأة تطوف في البيت وهي عارية وهي عريانة إذا جنة تواجه في قوافي قاطع وميبرنتو فتقول من يعيرني من يعيرني man yusiru ni tatwafa taj'aluhu ala farjiha nga za ya wuyan ne tun ga ba ibo ga alawra ugo na wa taqulu na ga ba ka fauna taqilla min jadi ga gam al yawm yabdu ba'dahu aw al yawm yabdu ba'dahu aw kulluhu minan na sashiya alawra yawi ya ji wa da filo kuma bai nungo fama badaminu fallawa shilluhu na magati ya mini gona wa lojiki wa alujin aliliya ga fanazalai ga bi da a cikin hayan ne shi alima muslim ga na doko ya imamun nasa'i annabi sallallahu alaihi wasallam ga la yaqbalu Allahu salata ha'idin illa bi khimarin ce ta go sallayin zagi na ji bali gina sai bi sai ki ce sai khimari gobe ga wa ngo ile ga ke ta le wa lun dan nan go ngo to kuwa wa go to kuwa go tan le la ne jai la na te bi jiu te ge imari la ne jai la ne ji salla ko la jin ka go ju ja la ji so ko ha idin ba go no ju wa ni fi inda ji na ji ba li ginu inda ji na ma ga ji ba li ginu a bi na ila ngo ayo no

da mai hanga wani ko kaga wani ya ki dami na ga eh eh ki ya ki dami na ga mai gina eh ka yi eh eh ni ni an ki dama ko waga ji waya na dúdé ní ọba nínú àjà ilẹ̀ gáàzọ́ àjíjìn ọmọ òfù láti rí àríkù láìpọ̀ láòtọ̀ láta ha ìdí ha ìdí bá agbó ìzàgí náà di bá àrígí náà ó jìgbó tọ̀pọ̀ àgbọ̀tá lẹ́yìn ìzàgí náà ìdí àìlẹ̀ náà túbá jíjìn tí wọ́n ìgbésí máa mú yàn. ẹgbẹ́ ìzàgí náà ní ìdí àìlẹ̀ náà kó láti fi máa rújú láti ní ká gbójú tọ̀pọ̀ àgbọ̀tá láwọn. ìdílé ìdí àìlẹ̀ náà ẹgbẹ́ ìzàgí sálọ lọ́wọ́ sálọ ju wájú ọjọ́ ìgbọ́ wà láyé ọ̀là bílá rẹ̀ tí wọ́n ti wà àti sọ́tọ́ra ọ̀dà àtẹ́jú ọ̀dà àtẹ́jú ló kù ṣùgbọ́n àgọ́ ọmọ àgọ́ ọmọdé dẹ̀ ní ìlú wọn. wọ́n rí fàfi wọ́n fi yí wọ́n lọ́fi yí wọ́n kọ́ adé tí lè bẹ́ẹ̀ tí ó kíbo tí ó adé na kó mọ̀ òkú fún yẹn kó mọ̀ fún yẹn tí mọ̀ òkú fún. ẹ̀ sáájú mọ̀ fún yẹn mọ̀ ولا دا با عليه صلى الله عليه وسلم وليس أقل من أن يكون صيام موقوفا على أم المؤمنين عائشة رضي الله عنها وفي الحجة إن شاء الله تعالى نقا بنا أدو كفاتا واجوز ما قادي قاقت هيقننا حوايت موقوف موقوف وجي لبعين عائشة رضي الله عنها حجة مدن بعقو إن شاء الله تعالى نعم. ابن أبي شيبة الإمام عمد أبو دارة ابن مالك بن خزيمة قال لكن تعلقت ابن المنذر الأوسط قال لا إذا النبي شو هذا نقول وروت ثم عطية رضي الله عنها قالت ثم عطية الله رواية قام أمرنا رسول الله صلى الله عليه وسلم an yukurija gunna fil fitri wal adha ga annabi sa sallam ja furu ga ya la ya la kwa taya da fu idil fitri bi fu idil adha al awatiqa no la yine ji ya wani jinu wal khiyar kone la yine ji jikina ya jahila ne wala watul kudur yin bigin cikin fi يجيو لا لا شغالين فأما الحيض فيعتذرن الصلاة أما إذا قلنا جهلا نرزقهم حياتك أنا حياتي صلى حياتي كأني هو شهدنا الخير هو دعوة المسلمين أتعفيت أتعفيت شيء على خير لهم يعدوها المسلمين قلت يا رسول الله سيدتي إذا أنا لا يقول لها جلباب إذا دمني بوا جلباب وافا على نسبة لتنزيف أختها من جلبابها يجو lájú láti bá wúlú ìyàwó tí mà náà ibi láti sọ́tún láwọn olóògbò sáàrùn tó ní ní ilẹ̀ àdífún ẹgbẹ̀mí ní àdífún wọn jíjọ wọn yàpọ̀tẹ̀ ní ìdàgídá ló ìdí náà náà ìjìnrán àwùjá ẹjú náà yá dínú lẹ́bàá kaga wujiya ya ji wuna gajiya na yau uru ce no problem kaga wujiya ya ji wunda ci na na wuce ke na miga ya lọ ya kwa kwa hmm, a lo meri. Ààrẹ àdìkìyà. Ẹ́ àdìwàdìgá. Àdìwàdìgá. Jìrìdá, làyí lè ti báyìí, làyí lè ti jìrìdá, òun gẹ́gẹ́ gbẹ̀rẹ̀ ìlàjì ìfibú ìwò ìgbó ọ̀nà wọn ti mọ́tò àjù ìgbà gútù ní kọ́sọ́ òun jẹ́ kẹ́là ní ìgbòngbò ngáwù ìlú ìlàjì ní ìfigá gbégbé pòjù jáde ìgbà ọ̀tá gbé jáde wà ọ̀tọ́ láti sọ́ra àjù ìgbìdá. Olé tó tó ní olè tá tẹ́ ẹnu mi yáàdì ìgbà àtọ̀kọ́ ní dánwó bá fáyé ní ìlànà ọjọ́ tó lè ká ní òun díà tó sáré jáde ìyàwó bí ẹgbẹ́ lágùn tẹ ní mú ọba ní mọ̀tún fún ẹlẹ́tọ̀ kó kìnnì wọn mẹ́lá ẹni ìyá àjẹ́ ìwà àtòkó níbi wa ẹgbẹ́ láàfíà alhamdulilah zami ti dé láàfíà wọ́n ilé báyà alhamdulilah zami ti lé báyà fa wọ́n ẹja kan zami ti wíìlì ti àwùjọ rẹ̀ wọ́n ẹja zami ti àtúntì wíìlì ni wá àdàtẹ́ wọn ló bà fún wọn ló làtìrí ọgbà ní ọ̀dàjú gbòòrò ọ̀dàjú olóró wọ́n fi ti kábúrà ẹ̀dín àwọn àfẹ́bí ìjìnì sí wa lẹ́ pátá yẹnudẹ ìwòsòkòrè ní mẹ́ni sòkòjì àyẹ̀ni wọn àyè bá rè wọ́n tẹ́ òdu ní mẹ́tàláàrí láti so. وقد بوأ له البخاري في صحيحه الإمام البخاري wọlé àdísí eré jíńlá tóyótó ìyàwó pé wàlé àdísí ń ṣàgbùká tó mùsùlùmí ṣe àti ìlú ṣe ní máa dà ranar boko da dokar da waba da bukari fi sai aliman bukari lodi laka bi sai bukari ga babu jini salati fi siya bi kauli lahi ta'ala ku قاعد طلع دفوف ومن تفتل هم بانكت نبن هكم يجينا تكم عند كل مسجدنا قال الحافظ ابن حجر الحافظ ابن حجر رحمه الله تعالى من فتح الباري قد لا نفسه على ترجمة على ترجمتي من جهة تعبير الأمر باللبس حتى بالآلية للخروج إلى صلاة العيد فيكون ذلك للفريضة أولى قد لا نفسه على ترجمتي كمن حديثنا wa confirm wanda tarjuma na al-Imam Bukhari labida ne yole in ga ga tarjuma ba wannan kudi tarjuma ya ba ga to ne ba an yi wanda kana bale kiyo dalili yin relation ya hadith ne da hadi ya baji so jiya ne ne ne tí o jira ni òun labẹ náà èyí ni labẹ náà òun òun ló bẹyàn. láwọn olóbìnrin ẹgbẹ́ mi gbọ́ pé ó gbọ́ ṣe Bukhari ká ló ti ọ̀gá ọ̀gá hẹ́ẹ̀dì ẹ bá di náà yìí ti gbá. wace ajiyatu ti ba wa wani wace ya alaka yin rilan kila hadisi na da na nono wa adiya sai mai zai ce yi wato na hadisi na wani lawo yace sai ya yi lagara ba min ji hati ta gidi amri bil limsa ya boki bo ya ko ya yin wallahu kayo foko hatta bil ariyati kawai ga wada mamma ni ku ne jira salati da ga alata da yake dina sai ku da zalika ni faridati aula wato na ya ne sallai ne falla kun ba da aula ko ga ga da cin bai cin sallai di farilla kan farilla wele dono ko amma sallah guce guce zugun wele da mu cike da bai falla buwa ko aga ga wa majilba ko da sallah idi a shamin ba di Allah kaga wace jilba bu nawa din sallah nawa man ya su ba da sha فاختلف فيها عادة لغاتيوه فقال بعض آل العلم قاشي مجدا هي القبل والدبر ngayi yiburu bi zumayo ne ce ji gane wani qala al ba'd al akhar sashe mai maga al aula ya zaba ji ngayi ma bin da surati ne ku ci akani ko ti yoshi ko ko ito ko وباقي يلوبو وباقي يلوبو جزاك الله خيرا يس لذا ابن نوما لما حكى ابن المنذر الإجماع في المسألة كقنا الحافظ ابن المنذر وفي العجم بإجماع ويتي مسألة أنه بإجماع ويمن جدونا haka al'ijima al'adar kubula wa dubur mimma ya jibu saturu a bayani jigan ijima wuyo gan alkubul iboro gumin ga zume wajibi yone za suna kala fil ijima yi bin nudire ga al'ijimawo ga ajima'u ala'an rajula mai ya ijima'u jike da labari mimma ya jibu alayhi saturu fi salati mini ne wajibin wasu da sallawa na alkubul wa dubur iboro ga zume والراجه دول إبراهيم نرتب إبراهيم من منذر هذا دونكم أبو تجا والراجه الأول أنا واجنك دو والراجه الأول لأنه لا أجيب ما بين وقال قال الخمل والجملة زي باشي ما بين الصورة والركبة قولوا لكم سوى الله أعلم الإمام البخاري لا تكون باب ما يذكر في الفخذ بعد ما يجيتنا كيف أنا أما باب ما يذكر في الفخذ بعد ما يجيتنا نعم ويروى عن ابن عباس وجلد محمد ابنه جحش عن النبي صلى الله عليه وسلم الفقد أورا أما لا الواحد شبان النبي صلى الله عليه وسلم كيف بوكو الأور وقال أنس حصل النبي صلى الله عليه وسلم أنفق نبي أنس مدن عليه صلى الله عليه وسلم أبو كتشي وحديث أنس أسند أما حديث نعم أنس كيف وحديث جرعد أهوض حتى يخرج من اختلافه وحيد إنما تشيل وأن هذا حديث يعني نعم، الفضل أورته sai ko ta al'auru wani suku za a yi wuce da shi mun goje al'aura na ga a shi da yana malin a tun ga al'aura su amma ori ori su a jini na jiyo ma kwarfi zane wai zaji wasu su gani amma kai zaje su a wasu su na laifi ji a tare da zuwa kan jirgin nan ibn hajar wato da na aliman bukari ne ga rubo gwajin al'aura wani ya cina wani ibn rajab ibn rajab mai da fatul baro ibn rajab ibn hajar ya wani murad al-bukhari bi hadha al-istidlali به على أن الفقر ليست عورة هو قول غير واحد من آل العلم wucin yadda ba gida wucin yadda jari amma an gwaje ni cin da ba jikiyo cin da ba ta gannan amma yankin ya ya shawara nan kusu Ndị yi rabe ati zai ba ni wajen yi duga yi matsala yi ba lalila su da yi gini. Ndị rashinel kawai ga ajiyo, ga ajiyo jiwon. وأما عورة المرأة أما العورة هي العجل غير فجأة من فدان عائلة الوجه والكفين لك هي عجيب بعتها الأول وقمد كسر بمبي وعند عجيب عبي قال ابن المنذر ابن المنذر تيتشو ويوج غافرة ويقال الجماع على وصفي لا جماع أهل العلم man ya yi jima'uji ala annal mar'atal hurra idan zaki na yi ke yi wajen shanin albaliga na ji baliga dina tatmiru ra'asa ha iza salatu ya ji lafiyar ba a ji sallan وعلى أنها إن صلت وجميراتها مكشوفة جميراتها مكشوفة إن ذا جنا ما جنا رجعنا قد صلى جين ثم لا يندور تتيوا إتو تتيابو أن صلاة فاتل على صلى وجا وأن عليها إعادة صلاة لا صلى يجي وأجمع أكثر آل العلم حكم المجمع الجماع وجي على أن للمرأة الغرة إن لا جنا يجي ومجي وجانا laifin ta goya ma an ci salli masu fatan waje wuji sallan galar dole ce fi kuma ima ne da jiji sallahu ma jiji ne kaguya ko da ibn munzir azazon فقال ابن عبد البر ابن عبد البر ما يجن التنوير وصوت يقول لا ترى لا اجمعوا على ان لا تصلي متنا من كتبه لمن جاي جماعه وجي جاي رجع بصلى بيقابنا wala alaiha an talbita kufta zai yi fi salati amma sai ga wuji dole da bi dan hand glove socks ne la da wani yadon nan ta ni wai ku ta ni da yi ba dai ko kiwo sallama ku amuru ko ne ne da mu da ga wannan ko an ga dalili zalika dalili ya ce game nan kawai ta ala ga cikin lafi na gan wa kulli mu'mina ta bidna min absari jinna ga ya mu'mina zabi ga ne ya jawa dan awa fazna furujahunna amma la alfala ja jawa ta wala yadina zinatahunna illa ma zahara minha kuma ga la laurawo masai daga lafi ne gona قال ابن عباس ابن عباس رضي الله عنه الكف ورقعة الوجه gwanda gangani da ya kiyo fiske la illa ma zara mino قال ابن عمر ابن عمر مزعور رضي الله عنهما جاء الزينة الظاهرة إن الزينة إلا ما ظهر من الوجه والكفان فيس كاغن غيري وان تبو بابا إنه لأجمنت نقابه وتبو كو تاكاني واجب وبوجي wajibi argument na mu riba ni cha cha na ji fo de shi walu adawul bayan kuna mini shi kiti ko a le ga shi da kago ko na argument wuce shi afro noma zai mari tali matsala shi ga kago da ya kana shek muhammadu nasiruddin albani ita tunu ka ce gajin babul mar'ati al-muslimanu ganga wa bil musahhabi wai ne dole ko ردوا النفي من كان عليه بيانه بهوش يفي عقب عليه بنا عشق من ناس الباني وليه بهوز كيا أبو جواد إذا عشق مم عشق مم ربي سالي السيني أم ابن باد فوزان عندنا سالي الدين سيني هو واجبي ابن تا على الباني ما لا دي تجبي هو لا جاي ابن تيم يا ابن قيم آه من يعلم غني من يعلم مالكي أجي من يعلم أنا جي bene ya kare ka bi ji potriyo ko tuci amma ga amma to zai ji gani ka guji wajiba na eh da ji gani ka ga ji mu nan amma ke da ji gani ji ni ka guje ni amma ke da ji gani zai gaji nan wa da ke wa ke ji lada ana make ji ga gaji na zuku ni ya je ne siya ne wajibi eh ne wajibi no zai ji wọ́n lè dọ́nà kó tó tí lè bá lè sọ́gbó challenge kí àrùn ìjì yínan na so da ga ce ne bayan yino na ni ga daga mi ka bu wajibi ga daga mi ka bu di wajibi ni ga ga ce da bayan yino wa ahli sunna shi kan ga ga ne khilafun mutabaru ma kullu khilafin ja'a musabaran illa khilafun lahu hazun min an-nazari so insha Allah ta'ala ga ga ga ga ga ga za da cewa kafin burodi ya kwanciyar da ya gayo sharakin sallar da su ko ya bukani ji za a kamu kasa bin ta su ne shi halata yin zagi kawai yi nan so su hannu kallon madu an dika shaɗa Allah ila harin da hanta hatta su kawo su bilaika assalamu alaikum wa rahmatullahi wa barakatuh